lọ ń dájọ́ dájọ́ dájọ́ dájọ́ yìí ẹnìkan wá bá mi ń jẹta báyìí tiẹ̀ sí ni mo jókòó ń bí gbadagba tẹ̀síìrì ní mùrùkú wọn ṣẹ̀ ń wá tẹ̀síìrì mi ní pé tọ̀ ohun tó ń tó ń gbọ́ yìí ni pé kíní irun gbọ̀n yìí wọn fẹ́ fàbẹ́ kàn mọ́ sóun lè wá mọ torí pé ọlọ́run fún ní irun gbọ̀n àwọn irun gbọ̀n rú irun gbọ̀n fúlàní ni ọ̀fẹ́ jẹ́ ọ̀hún tọrùn tọrùn tọrùn báyìí kò sí lè máa fa ọrùn torí eh, mo ní ọ̀hún mm, yé tó jẹ́ nǹkan tó yé mi fún ọ nǹkan pè ní líyà líyà tí a bá pé líyà líyà irun kì í jẹ́ bẹ́ẹ̀ eégún yìí ní jẹ́ líyà eégún tó wà níbí tẹ́ bá rí eégún tẹran rí tọ́ tọ́ apàdé bí yẹ. eégún parí. tìbí tìbí náà pè ní líyà líyà táàní lẹ́nu kọ̀ọ̀kan ní irun tí wàá ń hù lórí ẹ̀yìn ẹ̀ là ń pè ní sáàrù líyà sáàrù líyà ngbẹ pé taba ń pè jojúmọ́ ni wọ́n ayọ sa arúgbó mbẹ ọwọ́ akú líyàlíyà nìkan e-, èyí tá a gbọdọ̀ fọwọ́ kàn tẹ́ pé ẹ má fẹ́ bá nàbí wàlì jẹ́nà irun orí eegun yìí ni má fọwọ́ kàn jọ ọ ma kò ń ṣe dandan o tí wàá fẹ́ bá nàbí wọlé àlìjẹ́nà ni o ẹ má fà á mọ́ so fílẹ̀ jẹ́ ní tí ó yín ọ yín ọ jẹ́ ní tí ó bọ̀ ọ bọ̀ ọ fi sílẹ̀ ẹni tó ju ẹ lọ ti dá sí ẹni tó ẹ tó ẹ dá sí ẹgbẹ́ rẹ̀ dá sí ayé kan tẹ̀síjọ wa iná ní ọlọ́run dẹ̀ kún ọjà jáde kí a mọ̀ pé kí ló kà níwèé wo àwọn tí òtún fi tọ́lọ́run dá tó ń dànù mọ̀ sí tẹ́gbẹ́ wọn ò lẹ́sẹ̀ kàtí wọ́n gbà ń bẹ̀ ọkàn rí pé pọ̀npéyàn bá fẹ́ pé léyìn gidi hmm, tó fẹ́ pé anírùngbà. tó fẹ́ pé ara ọ̀sọ́ ọmọnìyàn nígbà tá àti tòun ní kò já ní hmm. nígbà tá àti tòun wọn ní ọlọ́wọ́ ìjọ òhù ńbẹ àbí àwọn ọmọdé hùrù wọn ni hmm. kò jọ òhù ńbẹ gbogbo pẹ̀lú àsìkò rẹ ni ó dẹ̀ fi tiwọn mọ̀ ṣe wí ẹ̀rọ orí fi tiwọn ẹ̀ bá ti wù ẹ̀ mú kẹ́ ẹni ẹ̀jẹ̀ yẹn ò tó wù kọ́ wa máa fà. palawo lórí. ìmọ̀ dínkù ní gbígbé yẹn bá ẹ̀ mú kí nìsín tọmọdé bá wà tí ò ti hu yín ẹnu rẹ̀ ò ní ti pàmò. kò ní ti pàmò. Hmm. kò ní ti pàmò. bẹ́ẹ̀ni. ẹjọ́ wa hu yín kọ́ wa ká. Ah. Ah! ṣúgà fi ń tó fi ilẹ̀ nítorí ọlọ́ọ̀ nìkan má fi ilẹ̀ torí èèyàn má fi ilẹ̀ pẹ̀lú àṣà wọ́n ti dánu gbọ́n wàásù sí. òbésèré onítìrí mo báyìí ni à ìyá ń jẹ́ ọ́. láìsí mùsòrò. fílẹ̀ Fi ọlọ́run lọ́nà tó fẹ́ tún ní tó ń sọ yìí oni wàmà nùrùsílẹ̀ mùrùsàlì. wàmà nùrùsílẹ̀ mùrùsàlì na ilà mùbáṣirí na wàmùndírí. فمن آمن وأصلع فلا خوف عليهم ولا هم يحزنون ọlọ́ni wa máa ń sílì mùrìsẹ̀lìnà ọlọ́ni gbogbo àwọn tá a ránṣẹ́ nínú àwọn òjíṣẹ́ wa àárín wọn ń ṣe nítorí nǹkan kan àfi ń ta fẹ́ sọ yìí. ilà mubashirina àníkẹ́ wọn máa fa ní ròdùn lónìí ẹ má fi tọ́ lọ́hún pé àlìjánná wà àlìjánná wà àlìjẹ́nà wà mo bá ṣírí náà kí wọ́n á fún wa nílò òdùnnú yìí pé bá a bá gbọ́ràn tá a bá ṣe tó yẹ ká ṣe tá a dẹ̀ síwọ́ mi tí ò yẹ ká ṣe á gèrè látàyè lọ ọ̀fọ̀kànbalẹ̀ àyàrí òní já gbogbo èèyàn kí ó lówó owó sì kì í fìyàn lọ́kàn balẹ̀ téèyàn bá jẹ́ pé ọba lọ rèé ṣèèṣì ọlọ́ọ̀ṣèèṣì gbẹ́sẹ̀ kúrò lójú ọlọ́run ọwọ́ lọ rèé lówó ẹ̀sọ́ kó ní baba ńlá fìtínà owó a máa sóyàn mọ́ fìtínà pẹ́kipẹ́ki tí ò ní lè jẹ tí ò ní lè mọ́ torí pé ọgbọ́nà tó rọ́ǹgì ni. àmọ́ téèyàn bá nímọ̀ nípa tọlọ́run tó sì ń tẹ̀ láti ọlọ́run lára rẹ̀ lárayá rẹ̀ ó wá lówó rẹpẹtẹ ọkàn ó balẹ̀ kò lówó rẹpẹtẹ ọkàn ó balẹ̀ tálíkà ọkàn yóò balẹ̀ àwọn ọmọ tó wò pé kí ni fi ọkùnrin lọ́kàn balẹ̀ báyìí ó dẹ̀ máa ń ṣe bí ah wọ́n kọ́ da àwọn ọmọ dábàá tó ní sí ọ ńgbà tó bá sí tó ń wòrí para hàn lára rẹ wọ́n mọ̀ fi gan ńláńlá lọ pé wọ́n fẹ́ talé kan ṣe máa rà tó bá lọ tán wà rẹ̀ rẹ̀ pé ẹni tẹ́ pé ọlọ́run ni òjò díjà láàrin wọn àtẹ́lẹ́ à nípa ọ̀rọ̀ owó ọbẹ̀ tí wọ́n á lọ fi nǹkan ten million lò lọ. ìwọ́n rò kú ní lọ nígbà wo rí para hàn lójú ẹ̀ ọlọ́run tú láṣìírí ìbọ́lọ́n ló ní kó bóyá láṣìírí abẹ́yẹn wọn bẹ́ẹ̀ ni bọ́lọ́ àyè ọmọ bóyá láṣìírí kò ní yàrá yẹ wọn bẹ́ẹ̀ ṣe mọ́ nígbà tí kò ní fa rẹ̀ sí ọ kò ní fi sáyà rẹ kò ní fi sọ́mọ rẹ bẹ́ẹ̀ bá lóyún ẹ̀ bí rọrùn pòun tó lè máa mú ọ yáwó kí pé ẹgbàmí ẹgbàmí ẹgbàmí ẹ̀yìn gidi gbàgbà ah, àṣẹ ìlú lọ ah, ìlú ni ẹwú yẹn ní thirty thousand thirty thousand ah three thirty ah bó kí ló ń ṣẹlẹ̀ ṣà ṣe ẹ ráyè lọ bí owó àbí à ó ní òsín ni à àti òlò lọ ọlọ́run wa ní jẹun jẹ́ ọ̀sẹ̀lẹ̀ sí yàn. gbogbo ohun tí a máa náwó sí ọlọ́run ti bọ̀ ọ́ sí. wàláì àyùmọ̀ bá ń ṣe. gbogbo tó tọ́ yẹ kọ́ náwó sí yóò ti bọ̀ fẹ̀ kan sí. ó ti ṣe o. dáa ju bí wọ́n ti lè ṣe gan lọ bọ́jà ma ni obìnrin ọrùn bọ́jà ìsàn ni abájídá aparasábọ̀ méjì ẹnu ó ti kó ti lọ ó ti kúrò àná nìyẹn ntẹ́yìn tí àyèwò àtẹ́lẹ̀ aláyẹ̀wò pé ẹ̀yà ẹ̀sà yẹ̀wò etí rẹ̀ ẹ̀wò ọwọ́ rẹ̀ ẹ̀wò ẹsẹ̀ rẹ̀ ẹ̀tún lọ́sà yẹ̀wò ọkàn ẹ̀sà yẹ̀wò ọpọlọ. ẹ̀sà yẹ̀wò egun. máa wá wájú wá rí. ìbọ́lọ̀ ni aláàmú. amina. bàbá ilẹ̀ wúlò àmú lè tó bá ní yọ́lá ti fàǹkà só ń bẹ̀ ní ìsìn wọ́n wá sí. tọ́jú egun pé dókítà bá ń pera wọn léèyàn lórí jẹ́ńbẹ̀ wọn lè pé kílẹ̀ yín rí ó ti yíwọ́ lọ́nu o. Ah. tí kí ló ń ṣe yín sà àbí mà ẹ ń gbẹgbẹ ọkẹ mọwọrí mọwọrí tí máa ń ti ń kọ ah, ah. ó ń yé dókítà nìyẹn. Hmm. àmọ́ tó bá kọ́ báwọn tó ní kùrán ah. ó tún kọ̀ mí ó tún ní kùrán ó di pé eh, eh, dókítà Okonko ẹ tún mọ bí. kéèsì ní o tiẹ̀ rèé o ọ kọ̀ǹpilẹ̀ báyìí o ń tà lò fún ni o kíra of course ẹ̀kẹ́ ìlú náà lè lò yìí àyìn gbádùn o kí ẹ̀yin náà o ah ẹ wá lọ pé ẹyin. tọ́lí ṣe ń sori wa. ẹyin kí ni wọ́n pe ọ̀gá wọn ti jẹ́ àwọn dókítà tí wọ́n ti dàgbà wọn. ẹ sínú ọ̀kẹ́ wọn pè é. kọ̀sọ́ ẹ̀sán jáde wọ́n ti mọ ìbú ẹ̀ kọ̀ǹtọ́n sáàsì àbí kẹ́ni wọ́n pè é. kọ́lá kan sí i kọ́lá kọ̀ nǹkan kan. ẹ wọn lọ rẹ pé kọ̀ǹtọ́n sáàsì wá ọlọ́mọdà wà láàmú. amina. amina lòun àkókò kéésì náà tí ó ń tì síwájú báyìí yọ akakakakaka. yà kàtá mọ́. yà kakakaka. tọ́wọ́ kà tí mi bá tí mi bá wù ẹ́ tí tọ́wọ́ wù ẹ́ èèyàn ẹni tí nǹkan ṣe títí yà pé tọ́wọ́ mo lè jẹ́ sí wọn. Ah, ẹ̀gbọ́n òun ni àbúrò òun ni ìyàwó òun ni ọkọ òun ni ok ẹlẹ́sìn wo ni mùsùlùmí lòun ẹ lọ máa òun tó lè òun tó lè wí kálákálá nígbà pé ọ̀sà ti ọ̀dà sáǹtì tó fẹ́ sọ ẹni ó pé kéèyàn lọ ságbé ni tó fẹ́ ju àgbèni fún yàn tó ní mo fẹ́ kọ́ lọ sí agbo ni láti lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní ibẹ̀ ó ti mọ̀ pé agbèni lọ́ fẹ́ wí nígbà yẹn fẹ́ pé tíyàn fẹ́ tẹ̀yàn sọ náà tó ti yọ lọ́mọ gbàdúrà ẹgbọ́n dídì ni ó ní lọ gbà ẹ lọ́mọ gbàdúrà o lọ́ọ̀tà ti yá ẹ wo dédé rìn lọ ẹ já wọn gbà àdúrà ní mo lẹ́ẹ̀tì gbà dípò pé ẹ lọ sàdúà yà sọ pé ẹ lọ máa sàdúà o ọlọ́run rẹ tọ́ ọ̀rọ̀ ayé rẹ ní apàdà dá ọ padà sọ́dọ̀ rẹ wọn o mm, mm. ẹ lọ máa bẹ padà o ọlọ́run lè léyìí o gbogbo tó yẹ kán lò fún pátá náà ti lọ yìí o àlìṣe yìí o. àmọ́ lẹ́ńbà míì tí wọ́n sọ fún ẹlòmíì pé ẹ máa gbé lọ lé ẹfẹsẹ̀ lítọ̀. nígbà máa kọ́ lẹ́sàn mọ́lẹ̀ kíyàn tó níbo lẹ́ ń gbé ń lọ tí wọ́n ní má wọ̀rí tọ́rọ̀ pọ̀ síbi ìtùkẹ́ náà ń gbé ń lọ tọ́dọ̀ náà létí pé ah ilé lẹgbẹ́ òkú tó gbé wọn ní sọ́dọ̀ aláìsàn àwọn èèyàn rẹ̀ wọ́n sọ fún ilé lẹgbẹ́ òun wá ni màá ṣe ọgbàdùn lé ń bí ṣé kò ní mà pé ọwọ́ ta ló ń wà nísìnyí ọwọ́ ọlọ́run ni kó tó dà báwọn ẹ̀jẹ̀ agbọ́ra ń tòsí mubashirin wọ́n fa wọn àyàn ní ròdùn nù pété bá ti lè dúó ọlọ́run dùn tẹ̀yìn náà ń dún àbí òdìjú àbí òdò jàmá. ah bẹ́ẹ̀ ti dànù. do do má dáhùn tiẹ̀ wọ́n tó bá di kọ́ lọ́run ọba ò dúó kò dúó táwọn ti bá ń ṣe tiẹ̀ má wulẹ̀ dáhùn kì í yí ọ̀nà yóò fi hàn wọ́n náà ẹni tó bá mọ̀ pé ọlọ́run máa dúó tẹni rẹ̀ sọ dáadáa kọ́ gbọ́. ń dúó wàláhì Allahu akbar. والله أكني لما رأيت حياتي من بدايتها بدايتها إلى نهايتها فالحمد لله إلى نهايتها فالحمد لله bí bá ṣe kéèyàn má di àwọn dẹ̀dẹ̀rìn tí wọ́n máa pariwo àìníláàkà yìí hmm. bẹ́ẹ̀ bá fi dá yìí mi nìkan sáriwo mi ò ní bòyìn mọ́lẹ̀ tẹ́ máa bí mi pé sọ́lọ̀ ń dún àbí odò ṣé ní kígbe kí bá ṣe pé kéèyàn má di kéèyàn má di ẹ ẹ ẹ bá wà nǹkan fún ọ torí n ta n sọlọ tó yọ. ara dídú ọlọ́run náà nù. n tẹ n tẹ n tẹ lè dé wàlásìkò yìí yẹn ọlámi bá ń wò. ọlámi. ọlọ́run ló so ń bá ń wò. Hmm. bàbá bẹ́ẹ̀ bàbá mọ̀ pé ọlọ́run do, ló ti tèmi wá kó rí mu. Allahu Akbar. tọ́ba fẹ́ mọ̀ pé ọlọ́run dúró ṣé wọ́n rí báyìí. ẹ fún ní nǹkan kọ́ ọmọ kó tèmi lọ ẹ̀yẹ elétò ẹ bá ṣètò tí òfin ní dàkínní ẹ̀yin elétò ẹ̀yin ìrásà ẹ bá gba kí bàbá àwọn odò ẹ bá gbà pé odò ẹ bá gbà. ìlà nìháyà tìyà falhamdulilahi. ìlà nìháyà tìyà falhamdulilahi. ọlọ́run fẹ́ fò ní nǹkan ọwọ́ ajé ọmọ rìn òun náà ni ọ fẹ́ fún ní nǹkan olókùdá ló ṣe báwọn ọwọ́ ń tì í bọ̀ náà dọ̀ tiwa ṣé bí ọba mọ̀ pọ́lọ́ ń dó tí ọ nísìn tó tún mọ̀ nísìn. tí ìbá pé kéèyàn má di dèdè tí ń pariwo la nílàáká yìí sẹ́yìn ní máa kéèkì ayé pọ́lọ́ ń dó ń dó kéèyàn kára wà síbi mẹ́wàá lẹ́yìn. anakumula. kọ́yẹ́ kó ní ọmọ bá ní láyà wọn yàn pé tí má ní kí ni ọkùnrin ń wí pé kọ́ máa gbé à ń tó ń wí ni pé ọlọ́run dó tiwọn kéèyàn sábà pariwo yín dúró nìkan kí n tiẹ̀ yín dúró yín dúró yín dúró káwọn yẹn máa lala kọ́mọ láyé àwọn èèyàn. Allahu Akbar. ọba yìí dúró àwọn ẹlẹ́rìí ẹ ẹ wo yẹ ọ̀nà tó gbà dúró fún wa tá a bá ti sẹ̀sìn dànùdànù kò já sẹ̀sìn àbá ti kú lọ sí pé àbá ti kú àbá ti rà tán sáré kò já kú ẹ bá ní nǹkan tẹ́ fún ẹ fún o kọ́ lọ o. شكر لإلهي نعمة موجبة لشكره وكيف شكره بره وشكره من بره شكر لإلهي نعمة موجبة لشكره وكيف شكره بره وشكره من بره وشكره من بره وشكره من بره سكر إلهي نعمة مجيبة لشكره وكيف شكره بره وشكره من بره àti àwọn akẹ́kọ̀ọ́ lọ́n jàmá. alhamdulilah. ẹ mà díẹ̀ tó fi súnà tẹ sànú wa ngbọ̀rọ̀ bá rí bó ṣe rí tẹ́yìn ti kọ̀ǹtẹ̀ kọ̀ǹkì ló kù jàmá. ó ṣe dáadáa àbí ó ṣe dáadáa ṣe dáadáa sínú ayé àwa. Ó ṣe dáadáa, àbí ó ṣe dáadáa. Ó ṣe dáadáa sínú ayé àwa. Subhanaka Allah. Subhanaka Àlèwí lè ṣe àdúpẹ́ fólúwa sátìrámánì. Ó ṣe dáadáa sínú ayé àwa. a dúpẹ́ ayé ọpẹ́ ti Kàndùpẹ́ ayé ọpẹ́ sí yàn. Àdínúpẹ́ ayé ọpẹ́ ya a Kàndùpẹ́ ayé ọpẹ́ sí yàn. Kò sí gbẹ̀mí gbẹ̀mí ará àdúgbò. Kàndùpẹ́ ayé ọpẹ́ sí yàn. Eni mi kuku tè ara lómi. Kàndùpẹ́ ayé ọpẹ́ ẹ̀ráfà ni súnà báyìí akọrin ọpẹ́ àsìbàjẹ́ akọrin ọpẹ́ àwa bàjẹ́ tí ma fẹ́ bàjẹ́ báyìí dìde wùyà ńlẹ̀. Ah, dìde inú ní àbújọ sí i. ìmọ̀ jóun ó fi bàjẹ́ bá a ṣe kọ́ yìí inú ọlọ́run ó dùn báwọn inú ọlọ́run ó dùn báwọn ẹ̀kọ́ ń jòkó tẹ́ wà bó bá wà nínú ilé òun náà lè kọ́ tó bá wà nínú yàrá ẹ̀ ó lè kọ́ pé ọlọ́run mo dúpẹ́ fún ọ. a ah, èmi náà èmi náà èmi náà. mọ́ni àná. ta lè mí. Ah. ọ̀tún nù òsì nìyẹn iwájú nù ẹ̀yìn nìyẹn ẹ wo tó yípo ẹnì kọ̀ọ̀kan wá. mọ́ àná. ta ni mí. bàbá kúta àrùn jánà kò tún tẹ́ lómi lọ́rùn. Hmm. kò tún tẹ́ lọ́rùn. kò tún tẹ́ lọ́rùn. a kú àrùn jánà nígbà yẹn ń kọ́. Ah ó yẹ ká sún náà ni ó yẹ ká sún náà ni kò tó fẹ́ rẹ́rú ẹ̀ ní ẹlẹ́dẹ́ tó lọ kú ẹ̀ dànù sátán. àwọn àwọn àti bá a ṣe ń ṣe yìí àgbọ̀rọ̀ wa dunnú ká tún wa máa yọ̀ á dọ̀pẹ́ hàn ní ọpẹ́ ládùá ní dunnú àdùnjù ìdùn àjùjù ní kẹtù bọ́jọ́ ẹ má jọ mùsùlùmí ìjọ yorùbá ní ìjọ kí jó làsíwìn ìjọ ayọ̀ká yọ̀ ní wèrè yọ̀ ẹgbọ́n kan. Allahu Akbar. èdè yẹn kún lẹ́yìn rárá wa mi ti rere tó tó kó tó yorùbá ìjókijó làsíwìn jó ayọ̀kayọ̀ ní yọ̀ ìyẹn pé bá ti ń jóun ń síwìn nù ẹ bá ti ń yọ̀ jóun wèrè nù. Ah. ìwọ náà wẹ̀ tí bá ń jó wẹ̀ tí ẹ bá ń jó bó tilẹ̀ kọ́ ọmọdé ó jó tó ìwọ ìwọ pàlù ìwọ pàlù mọ́ lẹ́sẹ̀. Ah. lónìí gan. kọ́ pàlù mọ́ lẹ́sẹ̀ kọ́ máa ṣe bí jẹ́ ń kí ló pè é ó di wèrè nínà. kódà bí lù bá ń dún ìwọ ṣe bí ẹni pé lù ò dùn mọ́ wáwo kápẹ́ èèyàn máa ń ṣe báyìí láì sí lù kí lọ́jọ́ ọjọ́ ara àjẹ́ wèrè ní. owó wèrè tí máa jó yẹn náà ń gbọ́ lù àwọn là gbọ́ lù tiwọn. Ah, ah. ilan bashirin ọlọ́run ní àwọn òjíṣẹ́ oníkanwá dùn àánú ni. wà á mọ̀ ọ́n dirí. bákan náà wọ́n tún wá kí wa ń lọ wọ́n wá kí wa ń lọ pé ẹ̀yin rẹ̀ ò ní í dá o ká máa fi àyà kókó nà kí yapa ọlọ́run ká máa ṣe bí ẹni pé ta níjọ́ lọ́hùn ẹ̀ bí ọ̀sọ́ lẹ́nu ìṣesí ń sọ bẹ́ẹ̀ ẹni àmọ̀ pé tó fẹ́ ṣe yóò da tó dẹ̀ ṣe ní ọ̀sọ́ lọ́hùn ni wọn ò sì sí ní tì wọn ò ní tì yín lè kanna tíbi ó fi gbàgbé tíbi ẹ̀ẹ́rí yé ẹ̀ẹ́rí yé àwọn ẹ̀dẹ́ yìnyàn tí wọn ò sùn mọ́júmọ́ máa ń sìn. ẹ wòye àwọn ẹ̀dẹ́yìn òkè gbá òkè awo òkè iná òkè òkè òkè òfò òkè ìyà òyìn ó sì lọ ń bẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ wọ́n mọ̀ wá nínú àrò wọ́n mọ̀ wá pariwo pariwo ẹ̀ sì mọ̀ pé nítorí máwọn ilé máa ṣe báyìí á kò dáa fún wọn. ojúbọ̀rọ̀ kọ́ ìbájọ́ ìjọba máa rọ̀ lẹ́yìn àwọn wà àwọn tẹ̀ ń wa a bá ti kírun sáì tán a borí bẹ́ẹ̀ di wa a sùn gbà bàdàgò mẹ́rin magun mẹ́ta sí mẹ́ta àbọ̀ ara jẹun hẹ́rẹ́ dìde gbàjálùwàlá wa agbẹnu dúró bàṣẹ náà fìlà rẹ tán tásùbọ̀ tún ti tó ànábì ló tún lè fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ ó tún rẹ́sì díẹ̀ gbogbo san tó ti ṣeun yóò tún padà sípò ọ̀tún àgbé kìnìún rẹ tún lọ́mọdé sí wàá kírun tán àgbàbíṣẹ́ ẹ̀ lọ ọba ntòsí ń sọ ó ti ń han létí ó ti gbọ́ tán olóhùn tó sọ kàwálẹ̀ sísan máa yé wàá máa gbà béèrè wa yòó lásọ lánàá olóhùn wàá sọ máa yé yóò sùnmọ́lẹ̀ laago mẹ́rin ìdájí má fi sùnmọ́ o. sọ̀gbọ́ má fi sùnmọ́ o. ntòsún tó. wàá mú ń zèrè náà wọ́n tún kìlọ̀ báwọn èèyàn pé ẹ síwọ́n bí ẹsẹ̀. Baba Jabu, Baba àjẹ̀bú àbí bàbá kíni ẹ. Baba bẹ̀. bàbá bẹ̀ má ta mọ́. tọ́gbọ́. má ta mọ́ torí ló ń wo kẹlukẹlu yìí ọ̀ ń ta ọ̀ ń ta tẹ́tẹ́. ó lóun ti sọ fún làwọn àfa ń bá. ó lóun ti sọ. àṣírí ẹ̀ túmọ̀ sàn yìí. ó lóun ti sọ. naija bẹẹti naira bẹẹti gíníkà bẹẹti. sport bẹẹti. gbogbo àdánwò tí ń kó wá tẹ́ ẹ bá tẹ́ ẹ bá jẹ ten thousand tẹ́ ẹ hundred thousand tẹ́ ẹ one million tẹ́ ẹ two million ẹ máa retí òfò lọ́kọ mẹ́wàá ẹ̀. níjọ́ tí èèyàn ò ní fẹ́ kó ń ṣòfò mọ́. agbọ́ tó léegun ọlọ́run ni ọlọ́run ni má fòfò sísìn fún ọ. wọ́n wọlé kan wọ́n ilé kan títí jẹ́lé kan wọ́n talé kan ìgbèsè jẹ́ nìkan talé rẹ̀ kílẹ̀ mà tó yẹ kọ́ ọ. Ah, ìwọ̀n bá yẹn kẹ́dùn mọ́ o. kílẹ̀ mà tó yẹ kọ́ ọ wọ́n á jẹ̀gbèsè jẹ̀gbèsè ó di pé wọ́n ta lé mọ́ lórí ó dẹ̀ ní tí wọ́n kó jáde ó lè lé wọn lé eh, kò jẹ́ wọn sun lé mọ́ kílẹ̀ mọ́ tí wọ́n fi kọ́ níjọ́ tí wọ́n yín mú sáwọn àfa pé kéèyàn sọ pé kọ̀sọ́ náà bí wọlé yìí ọ̀rẹ́ five hundred thousand òun dẹ̀ kó lé òun dẹ̀ kó lé wo tó mu wá ten million naira in fact n yẹ yẹ in fact kọ in forty ni. ẹnìkan ọmọ sòfò bọ ọbẹ̀ rí ẹ̀ǹgbà náà lọ́wọ́ ayé jẹ ẹlòmíì sì gbé olóńgbọ́n ní tó ń bá ti jẹ wọ́n máa nà fọlọ́ ni wọ́n àtúbà ẹ̀ẹ́n wọ́n àtúbà wọ́n rán yàmọ́kà wọ́n rán yàmọ́kà ẹ̀ẹ́n òdìjọ́ turu ẹni bẹ́ẹ̀ tó lọ rèé ra iṣu lọ́jà àbúrò ìdìbò lọ́jà. àbígà ìlọ́jà ntọ́ra dáa ọwọ́ àfi pè lóúnjẹ odóúnjẹ tán àmọ́ bí ó gbé sí nìkan ni ọ̀dà ńjọ wu ẹni bẹ́ẹ̀ bá tó lè fìgbádùn jẹrú oúnjẹ yẹn ni yóò tó rówó ń bi tí ò da nítorí wàá nà síbi tó da lọ́lọ́wọ́ tó rówó ń bi tí ò da wàá nà síbi tó da bí kéèyàn lọ wọ́n á pọ́n ìgbẹ́ ọwọ́ á gbé sínú àwo àwo tó fine. wọ́n pàkéjì ẹ̀. wọ́n pàkéjì ẹ̀ wọ́n dẹ̀ wọ́n dẹ̀ set table fún wọ́n á fi síbi sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ síyàn lè jókòó kọ́ máa jẹ́. láì sádàlú. máa ń tara rẹ bàbá jẹ̀bú mọ́ ta mọ́ bẹ lọ́hùn àbí náírà bẹ́ẹ̀tì náà sì ni wọ́n ti kùnà dà mí náírà bẹ́ẹ̀tì wọ́n wàá ṣe ibi tí wọ́n bá gbé sí rẹ́gẹ́dẹ́ ìmọ̀ ọ̀rọ̀ kan bá a ṣe lè sọ kọ́lọ́wọ́ fún aṣọ. àmín. nítorí pé ẹni bá forí gún sòro eh, eh, eh, wọ́n ní. ọ̀rẹ́ wọn ní bó bá forí gún. sẹ́yìn ọ̀bá máa kí ọ̀dà. ìjànyẹ̀ ọ̀dà. ọ̀rẹ́ wọn wọ́n forí gbàgànà ọwọ́ á ká ọ láàpẹ́ à ṣé ìwọ náà ò rí nàrí pé ó. Ah ó lè dìgbà júrú ọ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n tó dìjà. èmi ọmọ tí ẹgbẹ́ APC ní lọ́yọ̀ ṣe èsì o kí wọ́n tún fi gbé náírà bẹ́ẹ̀ sára lé lára ọ́fíìsì wọn o ẹ má kọjá ládìyọ yóò rí mẹ́ o abẹ́yìn ò tí ì rí ọ̀rẹ́ǹtì lọ́dọ̀ wọn sáwọn olóléṣẹ́ ń bẹ mọ́ wọ́n ti gbogbo mẹ́lì sùn sáwọn ni ẹ̀dá ká yíya dáadáa o sáwọn ni kókó ń bẹ̀ àbí wọn ò ló bẹ mọ́ nbọ ní akó lọ ní òkè àdó ṣé wọ́n ti á mọ́ kọ́ wọn pò lára lé yẹn. níbo wọn àti mọ báwọn àfa yìí. sẹ́ẹ̀rí ẹ̀fẹ̀gbẹ́ ẹ̀fọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀. fafuamu. ẹ̀fọ̀rọ̀ ẹgbẹ́ lẹ̀ ọ̀rọ̀ tá à ń sọ yìí àbáyàn sọ pé torí pé ẹ jẹ́ PDP ntí àwa ń rí là ń sọ yìí ẹ̀yin náà ìtúnlé tún rí jù wá lọ láfi farabalẹ̀ fún yín kẹ́ ẹ sọ̀rọ̀ hmm. but èèyàn kọrúkọ síbi kan ní ìsìlápẹ̀júwe ilé kan ó kọ èèyàn ni ó wà lára lé yẹn wọ́n ń tagbó mbẹ́ sọ́ọ̀gbọ́ àwọn tó ń tagbó yẹ wọ́n fi òun kó ń tagbó kò mọ́ ń pa ẹ̀ ti wọ́n gbó títà o ọkà fẹ́rẹ́ǹtì ni. máa gbọ́ o. ẹ lọ sọfẹ́ pé ẹ̀yin ẹ̀yin APC inú kẹ́ ẹ gbórúkọ yín kó mbẹ́ pàáta yanyan inú kí wọ́n gbé àdánwò ń kó mbẹ́ ẹ wá ní àsìkò tí wọ́n gbé náírà bẹ́ẹ̀ tì síbẹ̀ lẹ́ẹ̀rọ owó oṣù san máa ẹ sì fẹ́ rówó oṣù san. kò sí san o ntọ́lọ́mọ ọ̀fẹ́ ẹgbẹ́ síbi ilé iṣẹ́ tẹ ibi tẹ ẹ̀yin ò ṣe gbé bẹ̀ kátó kárí kátó dìbò fún yín ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ gbé bẹ̀ báyẹn pé ẹgbẹ́ onípùlù ní. àjàfọ́. Hmm, abẹ́yẹn ṣe máa òdodo lásán fúnra wọn ilé kọjá kí n má rí pé kí ni ń sàwọn pípù báyìí. ìyẹn ṣe máa yóò tọ́ sí máa wá bẹ̀kúnbẹ̀kún kì báyìí èrò lẹ́fẹ́ gbà lọ́wọ́ àwọn pípù ìtẹ́gbẹ́lẹ̀ ilé orí ìkan bẹ lọ́sùn bẹ́yẹn ara central mosque kan ní ẹ̀ẹ́dẹ́ àbí kan ni. ó yarí ó ka babalá. ó ṣe kí ni ó ka babalá. lẹ́nìkan bá pè mí pé bàbá sẹ́sà mọ́sìkì kan máa ń bẹ ní báyìí pé wọ́n máa gbé kinní púlù sára rẹ̀ n bá pe àwọn tí wọ́n jẹ́ ọmọ ìlú yẹn pé mo gbọ́ nǹkan báyìí o ẹ lọ ṣèwádìí o wọ́n sì lọ wọ́n wá ní wọ́n náà bà bẹ́ẹ̀ wọ́n náà bà bẹ́ẹ̀ ara masalasi ara masalasi kódà àwọn ọmọ mss mo pè àwọn ọ̀gá mss mo pè ni wọ́n á lọ síbẹ̀ wọ́n bá mọ̀ pé akíní ah, ìṣẹ̀lẹ̀ báyìí wọ́n wá sàròyé wọ́n náà sàròyé ntọ́fà sàròyé òun tẹ wá kọ àròyé yẹn mọ́ kíá ẹlẹ́gbẹ̀gbọ́ bẹ́ẹ̀ wọ́n ti gbogbo bẹ́ẹ̀ ní ìsìn. ẹ̀yin náà sọ fẹ́ gbẹ́ ẹ̀yin àwọn ọba yín ṣe ti APC àbá yín ṣe PDP gbogbo yín lajẹ́ mùsùlùmí lajẹ́ lajẹ́ bàbá yín bàbá yín lajẹ́ ẹ̀ka jẹ́ mùsùlùmí ibi ẹ̀ bá yẹ wà lẹ́gbẹ́ ọlọ́run sáà jẹ́ òpin yín bẹ́ẹ̀ kẹsà ti ṣe dáadáa ńbẹ ìyẹn ẹgbọ̀rọ̀ ẹgbẹ́ ọ̀kan wa kò àìṣe PDP débi pé ẹ̀ máa kẹ́ fi ṣe àpé àìṣe APC ṣùgbọ́n orí bí ikú ẹgbẹ́ yín kọ́ ẹ pé ilé ẹgbẹ́ yín lẹ lọ gbé náírà bẹ̀t ọlọ́run ọba àìlèpẹ̀ ó sì pèlè e tẹ́tẹ́ kò sẹ́ni kan tó ní inú yín ni tó lè sọ fún yín pé nàásùkú á ní ìfagilé tẹ́tẹ́ olé odidi ilé ẹgbẹ́ ẹ̀ wá lọ gbé náírà bẹ̀t síbẹ̀ àwọn àfa àti ti ń tẹ̀lé wọn kì í náà àwọn àfọ òpòrun náà wọ́n ti wọn náà dẹ̀ ń rí. fàárù ni wọ́n. alákùn jẹ. Ah. Hmm, wọ́n dẹ̀ wọn náà dẹ̀ ń rí. àánú yín ló ń ṣe wá o àánú yín ló ń ṣe wá o. kẹlẹ sọ fún wa kán lọ tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ti pò ń bẹ̀ ẹ gbókọ̀ yín pò ń bẹ̀ lára lé yẹn. á jẹ́ wọn lájọ́ lórí. bẹ́ẹ̀ bá yẹ pé ẹ lóko lọ́wọ́ bòmí kò sí tó burú mẹ́ ìyẹn ti ṣe jẹ àyè mi ṣe bẹ́ẹ̀ tẹ́wọ́ bá rẹ́sì ibẹ̀ ẹni ilé lè fi rẹ́sì ibẹ̀ lómi bọ̀t ká kókó tí wà lókè kágbé náírà bẹ̀ sálẹ̀ bẹ́ẹ̀ yẹn kò dáa. Hmm. ẹ lọ chẹ́ǹjì ẹ̀ fún bẹ́ẹ̀ kọ́lọ́n lè bọ̀nà mọ́ yín. bàbá wù yín ẹ gbọ́ ló sì wù yẹn mọ́ gbọ́ afa kan láàrin kọ̀rọ̀ mọ̀mọ́dá ní sọ̀rọ̀ ìsáfà àti máa tẹ̀lé yín kí o. àmọ́ kò dùn mọ́ wa nú bá sí rin yẹn ẹ agídí ọ̀nà ọlọ́run o ọlọ́run àti tiwọn sọ́nà o. àmín. wọ́n ní fọ̀nà màwọn o. àmín. láhàrọ̀ wàlá kwata. ilà bìlà. famana amana. ọlọ́run ní ẹnikẹ́ni tó bá wá gbà. wà tó wá tún tó wá ṣiṣẹ́ olóore èèyàn bá gbà fọlọ́n ó ti wá ṣe olóore. fala khawfun alayhim wala hum yahzanun. wọn ò ní bẹ̀rù kò ní sí bẹ̀rù fún wọn wọn ò sì ní banújẹ́ wọn ò ní bẹ̀rù wọn ò sì ní banújẹ́ ṣẹgbọ́ ìyẹn pé imani àti amadu sọ́ọ̀lì iman sọ̀yàn dẹ́ntì ọ̀pọ̀ kan balẹ̀ láyé kí kúrú kan ò ní kúrú kan ò ní fẹsẹ̀ kan lẹ̀ kúrú kan ò ní mẹ́ ẹ bá gbọ́ gírígì àparò níyà ń fò lóko bí ẹ máa ń tolé bọ̀ bí ẹ máa ń tolé bọ̀ àwọn tí ń tolé tí wọ́n wá tí ọ̀sọ̀nù kiri wọ́n bá kan lé àwọn ẹni ọlọ́run ó fò bẹ̀ ni tí wọ́n bá lẹ́mìí wíwọ́ bẹ̀jọ́ náà ni ó yíwọ́ fún wọn. bí wọn ọ̀rẹ́ nìkan kan ṣe kúrú sí wọn wọ́n lè máa yẹra wọn bàn ìbá náà pépà lọ́wọ́ wọ́n sì máa yẹra wọn bàn. bàbá kan lóko kan bàbá kan lóko bàbá kan dáadáa lóko ni ó sì gbé wọn àtọ́lọ́n tó ní lọ́wọ́ ní bá ń ṣe lóko ń bẹ̀ náà nínú oko ni òkè lè mà pé kò síbi tí èkó ìṣẹ́ ọlọ́run tọ́lọ́run gbèrè nínú oko yìí ṣe wọn tọ́lọ́run tọ́lọ́run ni ó lè ṣe ó dàrú mọ̀ sí ó háyà wú ẹ̀ ní kí wákàtí márùn-ún tọ́lọ́run ni ó lè ṣe ni ni wọ́n bá fẹ́ lo yìí kò lè lórí ó bá dẹ tàkúté sínú oko rẹ̀ tàkúté ó bá dẹ sínú oko rẹ̀ oko olóko kọ́ o làwọn ọdẹ bá láwọn dẹ igbó nínú oko yẹn tàkùté rẹ̀ gbé ajá àwọn ó ṣe láti dé tàkùté sínú oko. nínú oko rẹ̀. oko rẹ̀ ni o. Ah, ah. ó ṣe láti dé tàkùté sínú oko tí ń gbé ajá àwọn fún délé yìí tó bá tó dé tàkùté àwọn ó fi ọtí jọ́dẹ̀ hàn lónìí séèdì òmùyín ó súnmọ́ kó mú wa. Ah. ó súnmọ́ kó mú wa. òun wà ó ń dé tàkùté sínú oko òun tẹ ẹ gbọ́dọ̀ oko òun á dẹgbẹ gan ni sẹwọ yẹ kẹ wá dẹgbẹ nínú oko òun láì sọ fóun Kilo kilo kí ló pọ̀ ń pa tí a máa bí yín dá ẹ tún máa bọ̀ bàbá tó lọ da òkúté mi ìdílé oko ẹ̀ ni gbogbo gbogbo ọlọ́dẹ oríko yẹn bá fọwọ́sowọ́pọ̀ orí bàbá nìkan gbogbo ọlọ́dẹ pátá ní a bá dìde ní a bá lọ rí mọ́lọ́pàá pé kàn á wo bó ṣe fẹ́ jọ̀dá ràn ọlọ́dẹ dàkúté sínú oko yóò pípa já àwọn yóò pípa àwọn náà ọlọ́pàá ni wọn sọ mẹ́ ní abá débi làgùté ní abá dọ́dẹ̀ wọ́n kọ́kọ́ mú bàbá wọn wọ́n kọ́ mú bàbá wọn nínú ilé rẹ̀ wọ́n lé ó ṣe tó fi hàn ọ̀fẹ́ kí ló ń ṣe wọ́n ní ọmọ kalọ̀ kó ń solóko rẹ̀ ẹ̀ẹ́dẹ̀ làgùté olóòwòdẹ̀ làgùté ẹ̀ẹ́dẹ̀ làgùté wọ́n ti lọ wo bẹ̀ wọ́n ti rí bẹ̀ wọ́n ti rí ibi tàkùté wà kẹ́tù lọ sọlọ́pàá wọ́n lọ́lọ́pàá níbi tẹ́ ti mọ̀ náà nù pé ẹ̀yin ká lọ máa ń bàbá bàbá ń sọ ẹ̀ bá fàmà oko ní a bá débẹ̀ náà ní mi takùté nù bàbá ní takùté dà àwọn ọlọ́pàá ní takùté dà wọ́n ní takùté nù àwọn ọlọ́pàá làwọn ò ní takùté wọ́n ní ẹ̀rí ní ìsìn wọ́n bá lọ rí bẹ́ igi wọ́n lọ bẹ́ igi wọ́n á fi kan takùté sẹ́kùn òun yìí tábà hùn náà fi kan ojú bíi tàkùté wà lọ́ba di pan ni yorùbá wọlé a wọ́n tẹ̀ bí kọ̀ wọlé wọ́n tẹ̀ bí kọ̀ wọlé wọ́n tẹ̀ bí kọ̀ ibo ni se ibo ń bí a ń bí mi wọ́n ibi náà ni wọ́n wúra wọn pé a olórí ọdẹ ṣe bí ne ma jọ gílẹ̀ ne ma da. kàmádà fi yàdá ní bàtà òjò wọn. wàláì kì í ṣe ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ńjọ́njọ́ wo. Hmm, ẹni tó súnmọ́ agbàgbàgbà lọ́sẹ̀lẹ̀ sí. wọ́n á jàpùtì. ìmọ̀ afẹ́ fàyọ̀ rè inú wa bí àwọn ọ̀dẹ yẹn. pé a ah! wọ́n làwọn wà ní a máa ń gbé nǹkan jáde lápò ọlọ́pàá tó bá wọn lọ bá ọbásáré síbi ọbásáré yẹrí bàbá yẹn ní ẹ̀yin ọlọ́pàá ẹ yẹ ẹ kó ẹ ní ma ń gbé nǹkan sẹ́nu lójú lọ́sàgà. ìmọ̀ ìṣeré. Hmm. ọlọ́pàá ni wọ́n sọ fún bàbá yẹn wípé nítorí wọn máa sá ni pé ọ̀nà bí tóun ti wá ń tóun ọ̀nà sẹ̀ lọ́dọ̀ àwọn sì àwọn èèfin nǹkan àwọn ń máa wọgbó lọ ń sì wọgbó lọ nù ẹ ti maru ọ̀nà tọ́lọ́pàá ti wá báwọn. mi ò kí o dákọ̀ ọ̀dù o. bí ẹ ti o dùn. àní ọmọ dákọ̀ ọ̀dù. ẹ à ọjà ọ̀sọ́ ti sá gẹ́gẹ́ kanú ń bẹ̀ wọn odò náà ni. ní kuma ní a bá bẹ̀rẹ̀ sí lérí bàbá yìí ní a bá lọ máa kóra sọ́dọ̀ ọgọ ọlọ́pàá lọ́dọ̀ DPO DPO ní kílẹ̀ bá bọ̀ wọn ni àwọn òdi àwọn òdi takùtì kankan o àwọn ọlọ́pàá náà òdi takùtì kankan o wọ́n ló ti lọ́ọ́ ká ní ah, bíbí òní ẹ̀ẹ́dẹ̀ àdóná ọkà kọ̀ọ̀ka sóko yín lọ dẹ sí ni. níta àwọn fi bá yín lọ ni pé àwọn ò wàhálà àwọn ṣe bí wọ́n ó gbé tàkùté wá káwọn á béèrè pé níbo oko bo lọ́dẹ sí. tẹ̀bi lẹ́tọ̀ọ́ pé ṣé òfin kan ti ẹ̀yìn mòfin pé wọ́n yé tàkùté yìí sẹ́yìn ò ní. kí la fẹ́ fàyọ̀ ń bẹ̀ ní abáṣá ní ngbà bàbá òun ò rí tíyà ọ̀jẹ̀ ńtọ́lọ́pàá àwọn wà déwọ́ pé ọ̀dẹ làwọn. ntọ́ra mi létí ni pé bí a bá hẹ́ẹ̀mù lé ìwọ tọ́lọ́run ọba fẹ́ fìyà jẹ irinṣẹ́ bú tí a ń gbé lọ́nà lọ́lọ́run ó lò fún wa. ní a bá lo kọ́ ẹ bẹ́ẹ̀ tí a máa lo kọ́ ọdẹ ò lẹ́yìn ọ̀rọ̀ yẹn wọ́n sọ tán bíi ọ̀sẹ̀ kan wọ́n máa di wọ́n máa di wọ́n máa pawọ́pọ̀ dìgbò ẹ̀ẹ́dẹ́gbó eh, ìgbẹ́ wa wà á ṣe o. Nema a bá dókọ ọdẹ bí wọn ti bẹ̀rẹ̀ sí sára wọn bànú. ní ọdẹ wọn bá ń jọ gàlà tako ní a bá di oró tako. báwọn ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí kó wọn nìyẹn bẹ̀rẹ̀ sí kó wọn nígbà ètò ètò sádánù ètò ọ̀dànù náà ń pa àfáà ni o àfáà ni o ó ti sàǹkà sáwọn o torí pé ńjọ́ tí wọ́n ń fa ọ̀rọ̀ yẹn ìkan wá sọnù wọn pé sóò ní ju kùránì kan lọ ni wọ́n yéjú àwọn wọ́n yéjú àwọn ṣebí kùránì kan ṣoṣo ń tiẹ̀ ẹ̀ bí wọ́n ṣe sọ́jọ́ náà nìyẹn wọ́n ní kọ́ rèé lọ kọ́mọ́kémọ́ lọ lọ́kọ́ jẹ́ mi ìfẹ́ dákọ̀ àyè yẹn mi fẹ́ dákọ àyè torí àwọn nǹkan míì tọrọ ma ni ní ojú ń dákọ àyè torí àwọn nǹkan kan tó rọ̀ mọ́ ẹ tẹ́mi gan ò wá fẹ́ torí ọba yìí ọba yìí ó ṣe kankan da sa ibi hàn ti wẹ́ lọ sí nìyẹn ẹni tó jẹ́ ọ̀gá wọn tó yẹ pé láti gbogbo àyè tó jìnnà ti máa wá ń sóògùn lọ́dọ̀ rẹ̀ wọ́n mọ̀ ní àdánwò ẹ̀ máa gbé tọ́pa wọn ò dẹ́ ó ní wọn pè tìmọ́lé ni ó làwọn ọlọ́pàá gbé ń máa sá dààmú dààmú tí àwọn tí wọn kú làwọn ọ̀sẹ̀ jọ pé wọn ò kú wọn ò bára wọn jà wọn jọ lóko ọdẹ ní òṣèjẹ máa lọ èyí ìyíwọ́ ni kán sá ṣètú ẹ̀ tí wọn sá paaru bí wọn ṣe máa paaru nígbà tí ọlọ́run dè sóhun kìí ṣe jọ ọdún náà ni o kìí ṣe ọdún mẹ́ta lẹ́yìn ọdún méjì kọ́ ọdún gangan náà ni o. ní bá ń gbọ́ pé adìẹ tóun ń sìn lẹ́kùlé wọ́n ń pariwo ń pariwo pé ejò wá dọ̀ wọn ló bá gbé láǹtà lóru ńlọrọ̀ wo adìẹ olórí ọdẹ tó yẹ pé tí ejò bá ejò bá jáyàn jẹ pàtì ilé mu ni yọ máa pè yọ máa pè orósì máa já lójú ẹsẹ̀ ẹẹ wọ́n máa pè ọmọ gbé lọ́dọ̀ rẹ o ọmọ gbé lọ́dọ̀ rẹ ojú tí bẹ́ẹ̀ nìkan jẹ́ o kò yẹ ẹsẹ̀ ní ẹsẹ̀ fi kankan sí o yọ pé ó pè lásán ni yóò kúrò jáde ni àní láti èkó láti gbogbo yẹn ló máa ń sógun lọ́dọ̀ rẹ̀ owó pọ́pọ́pùlà gan ni òun wa ni wọn lọ filanta wo báwa débẹ̀ tán agbagba gbiri síbi kan wá wà ń bẹ̀ yóò wá gbé apá òkè pé kóun ó ṣe lanta bọ́ dunu lanta bá fọ́ iná bá kú lẹ́jọ́ bá bò ìjọ wa ń sà ìjọ ń sà ìjọ ń sà ìjọ ń sà ó wá jáde kitikiti ńgbà tó pòlé wọn bá pariwo fún ẹgbà wọn o ẹgbà kàkìtà ńgbà wọn èdè wọn ò rí jù kankan mọ́ èyí ti lọ wọn ègbè délé tó ti kú ó lè kú dànù nìyẹn. kí sọ̀tún wà kìí yàtún ni kí sọ̀tún wà kìí yàtún ẹ ń bá fẹ́ máa abúlé yẹn múlẹ̀múlẹ̀ bẹ́ẹ̀ abúlé yìí ni abúlé rẹ̀ rèé ẹ má fẹ́ máa dúpọ̀ yẹn tó bá bá mi lábẹ́ aṣọ màá sọ fún ọkùnrin báyìí dèpẹ́ tí mi fẹ́ sọ sínú kínní torí pé nǹkan kan ó dìmọ̀ lẹ́gbẹ̀ẹ́ eh, tó dìmọ̀ kọ́lọ́fì kan wà lẹ́gbẹ̀ẹ́ tí ọlọ́run sì ti sàmójúkúrò fún àwọn tó ṣẹlẹ̀ sí torí pé eh, wọ́n ní bí nǹkan ọba ṣẹ̀ṣẹ̀ tí ọba sì sí tí ọba lọ́wọ́ kíníkan núbẹ̀lẹ̀ sí máa kò pé afọ́jú èèmọ̀ kíníkan àbí nǹkan àti ọwọ́ ńlé àlejò òde mọ́ta. àrí àfọ́jú so. ọlọ́run wá ní wàlàbí iná kásábù bí àyà tì náà yamasuhun adaabu bima kanu yabusukun. Alladhina kazzabu bi ayatina. يمسهم العذاب بما كانوا يفسقون sẹ́mà pé ń gba lọ́hún fẹ́ pín sí àwọn òjíṣẹ́ ó sí méjì bí wọ́n ṣe ń jẹ́ mubashirin tí wọ́n ń jẹ́ mundirin ọlọ́run wá pín sẹ́lẹ̀ náà sí méjì ó wá ní famani amana وافلا فلا خوف عليهم ولا هم يحزنون ìròdùnú nìyẹn pé ẹ bá ṣe dáadáa o bìṣàrọ̀nù èbìṣàrọ̀nù hmm. ẹ̀rù ní ìbàláyé kò ní ìbàláyé kìámà ẹ wá rí píkejì wàdàbí iná kásá búbí àyà àtìná ẹ bá wá sí gbogbo ọ̀rọ̀ àwọn ọlọ́run irọ́ ni pé irọ́ ni ìjọ sáwọn dọ́run rí ni kò lè tó yẹ ọ̀dà náà ṣé gbogbo àwọn tí wàá ṣe tí wọ́n sọ yẹn ṣé wọ́n náà ìbá wọ́n náà ìwọ́jọ́ ó di ìwọ́jọ́ ó di wà náà náà. ebi ní lọ́hún ṣe sáǹpù tá à ń rí láyé yìí àbí wọ́n máa fa ní sáǹpù ni. gbogbo ẹni tó gbọ́ tó gbà ń yàtọ̀ gbogbo ẹni tó gbọ́ tó gbà ń yàtọ̀ bọ́ọ̀ bá kẹ́ ọlọ́mọ yẹn kù. ọlọ́run ní gbogbo àwọn tí wọ́n bá páyà wa rán yàmọ́sù ń yọ gbà wọn mú àzáàbù ìyá ọ gbà wọn mú o ọlọ́run ló yàmọ́sù mọ́sà yàmọ́sù tí wọ́n bá ní mọ́sà tó sẹ́yìn ìyẹn ni pé mo gbá nǹkan mú nígbà mú mo bá ṣára ìyẹn pé yẹn lè mú nǹkan tí ò ní tẹ̀yàn lọ́wọ́ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ẹni tí ọmọ tẹ́ bá fẹ́ nà ọ wá ẹnìkan bá yín lé mú ọwọ́ àmú kí lẹ ṣe fún ọwọ́ yín tẹ̀lé sẹ́yìn lẹ ti mú ọwọ́ yín ọ̀kan lára bó tẹ́ ti mú ṣùgbọ́n tẹ́ pé yàn bá ṣe pé téèyàn bá pè ta ni lọ́ọ̀ mi sọ́wọ́ rẹ̀ kọ́ lọ́ọ̀ mi mo mú àbí mu mi mú mọ́ sànìyàn ọlọ́ni àṣàbù ìyà ọkàn wọn la gangan báyìí ara rẹ̀ gangan ìyàwó kan kìí sọ bóyá ń fìyà jẹ lára owó rẹ̀ ń fìyà jẹ lára aya rẹ̀ lára ọmọ ẹ̀kọ́ ó gangan ìyàwó jẹ. yóò jẹ ìyà. Ah, ọlọmọ fìyà jẹ wa o. amiina. má jẹ àjẹ yà. àmín. àdúrà nìyẹn wá kú kan àdúrà kejì ni pé ọlọ́mọdé àṣentá ìdìyà. amiina. àmín. ọlọ́mọdé fìyà wa. àmín. kì í wá sọ́ba àkà. Hmm. kì í sọ́ba àkà. kì í ṣe kà. ọlọ́run lòun ìsọba àkà kì í sì ìsọba àkà ọ̀rọ̀ tá ọ̀rọ̀ sí tá à ń bọ̀ nìyẹn èmi sọ pé nígbà tí à ń sọ sẹ̀lẹ̀ tí mo sọ fún yín tí mo fún bàbá lábọ̀ mo ní ẹ̀sìn máa wo ọlọ́run ní kọ́sà ni wa kó forí jìn wá o wọ́n jẹ́ alákòóbá o ṣùgbọ́n ọlọ́run yìí sọba àká o wọ́n ní bẹ́ẹ̀ mo lọ́lọ́run sọ pé òun yìí sọba àká o ní bẹ́ẹ̀ ni wọ́n ní kì í sọba àká mo ní lóòótọ́ ni àwọn alẹ́ rí pé kì í sọba àká kì í sọba àká wàlẹ́ ọba láàánú ni ibi ń tà ń ṣe tà ń ṣe lẹ́sẹ̀ ibi kò yẹ kó ṣe wá báyìí ibi torí pé àánú rẹ̀ pọ̀ náà ni hmm. bẹ́ẹ̀ yọ̀bá ṣe dójú ẹ̀ kì í gbà á mú náà ẹ̀yin náà ẹ̀wù yẹn tó yẹ kó ti kó lẹ̀ ẹ̀yin tẹ́ bá pẹ́ lálẹ́ tẹ́ bá pẹ́ lálẹ́ ní rọ̀mùdánà ní ìsìn tẹ́ bá pẹ́ níta lálẹ́ kẹtù wọlé ẹ wo ẹ wo àwọn bíi táyà gbé ka àwọn èèyàn rẹgẹdẹ tí wọn paaki ọkọlọ rẹrẹrẹ wọn mutí ń bẹ wọn ń ṣe sinna ń bẹ ni inú rọmọdán ṣébi náà bá wa kánjá àwọn eléyìí ń bẹ yẹn tó ti pọ̀ jù ni. sẹyọ lábẹ́ iná sẹyọ lókè. yóò dẹ̀ máa wí wọ́n ràn torí bẹ́ẹ̀ nù wọn bẹ́ẹ̀ yẹn ní ìsìn ó kọ́kọ́rẹ́ àtúnbẹ̀ Oh, oh, kì í sọ kọ́lé àní ìsinmi mi ni o ó yẹ pé lọ́la hmm. ni mo mi ni o tí ó dẹni ọlọ́run tí ó máa tún fa rere ọlọ́run tí ó máa náwó sẹ́sìn o. ẹyin gómìnà wa ìṣe ìṣèpọ̀ eré àwọn máa ń sọ̀rọ̀ gan ajimabi ọlọ́run bá ń kọ́ ọmọ sí ah ó ti pọ̀ jù lọ́rọ̀ ẹnìkan sì ẹnìkan sì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ èèyàn ńlá ni o. ọlọ́run pàtàkì ó ń tọ̀ ń wo ó ti ti kú ní ìsinmi òjé ń dákọ̀ ẹ o ọyàn èèyàn ńlá ní gbogbo ọ̀nà ló bà ju ọmọ àkójú ń lọ lọ́nà kọ́nà o. Ah, gómìnà sì tún sọ̀rọ̀ jọ̀hún-jọ̀hún sọ pé àgbà ah, tá wà lọ́dọ̀ tó ń wà lamẹ́ríkà ló ń wà ní ló ń agbo so ọjẹ ẹjẹ mọ pé njọ yẹn òòsà rẹ nìkan nísà náwó fáwọn èèyàn nísà náwó fáwọn eléré mu ló ń pè á ah, ta lélẹ iná pé àdágbájá nìyẹn pé à ń gbò lélẹ dẹ ọpẹ à ah, ọtí owó ti dé ó ní à ah, onísà náwó yẹn nísà náwó yẹn njọ yẹn ló pé à níbo lélẹ tí owó ti ná yìí pé à ẹnìkan ti náwó báyìí ó lẹ jẹ mọ pé ebi tó ń gbé anjọ yẹn eh, àwọn aláàjì wọn gbé wọn gbé máa ń lọ wọn gbé lọ máa ń lọ ọdẹ tó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó là mọ́lẹ̀ ó ní àgbà máa ń lọ́njọ́ yẹn ó ní ṣùgbọ́n ńgbà tí wọ́n á dẹni ọlọ́run padà ń sin olóhùn àwògbé ah, ọlọ́mọ tóbi kọ̀mọ́sí ọlọ́run ò lè ṣe o. lọ́wọ́ ah, fọ lẹ́nu. pé kọ̀mọ́sí ọlọ́run ọba ò lè ṣe o ah, ẹ̀yin náà lẹ́tọ́ à ń pè yàn sẹ́sìn ní ìsìn ìlẹ́wà dẹni ọlọ́run ẹ̀yin tẹ́ pé lánàá yín nìyẹn ẹ wò nǹkan lójú ń tọ̀hún. panilá o. àmín. kọ́gọ́ ọlọ́run rọrọ̀ fún ni ọlọ́run rọrọ̀ fún ẹ bá ti bá ń sọ ẹ mọ̀ ọlọ́run rọrọ̀ fún ẹ máa bá ní bẹ́lọ̀ fún kọ́lọ́ bá ní kọ́ máa sọ. àmín. bímọ kánú yẹ́fùsùkú náà wá ní o ẹ máa gbọ́ nǹkan bímọ kánú yẹ́fùsùkú gbogbo ohun tí wọ́n fi ṣe fáàsì kí sẹ́mi ọlọ́run tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣe pòkì ìtúnṣe káfíìrì gangan pòkì ẹ̀ kéèyàn máa máa bí ẹni tí bí mùsùlùmí ni kírunkírun ni kó tún máa mutí kírunkírun ni ó tún ṣe sìnà kírunkírun ni ó ń ta tẹ́tẹ́ so pòkìnù kòkó lè kú ní ìsìn káàfà làwọn ò ní kírun sí la àbí wọ́n tà tó kírun sí la mùsùlùmí náà ni ó wá máa máa ṣe pòkì níta ń pè ní pòkì nìyẹn. Ah. tó àwọn ìtumọ̀ tó ń bẹ lábẹ́ àyà yìí á sọ kí títú rẹ̀ dọ̀la àmọ́ kátó kátó máa lọ jama ẹsẹ̀ alihamdulilah. alihamdulilah. kí ló ní sátọ̀dẹ̀ tílẹ̀ bá sú lónìí àwẹ̀ di mélòó. ogún. ẹ dáhùn ó dogun. inú ìdá mẹ́ta a kó ìdá méjì Awa àwa fẹ́ fi ọ̀gángan àsìkò yìí ṣàdúà o ní òjòkó. jòkó lẹ̀ mọ́kànjú. a fẹ́ wá ṣe àdúà. la tasta'jil. nítorí pé ńgbà tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀. wala tadrib bil ajal. èèyàn máa ń fi ọ̀rọ̀ ara rẹ̀ díwọ̀n tẹlumi náà. a kàn bẹ̀rẹ̀ rọ̀mùdánà yìí náà ni sẹ́sìmọ̀ yìí pé ọlọ́run tún ní káwa èèyàn ká tó yàtọ̀ díẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni. nínú wa ń bẹ níbẹ̀ rọ̀mùdánà yìí tọ́bẹ̀ jẹ́ pé a kà sámúlò ní o lọ́ba lọ́ọ̀rì ní ten thousand lọ́wọ́ ah. àwẹ̀ ti àwẹ̀ ti dá a parí pé ten thousand cash. aṣááta aláfi. aṣááta aláfi lọ́wọ́ òun. aláfi aláfi. ooo ìsinu. àfa ìbẹ̀rẹ̀ àwẹ̀ sàárì pẹ̀lú tí wọ́n fẹ́ ni wọ́n jẹ́ jáàyídù ìbẹ̀nù wa tẹlomi ò tó bá wọn. ẹlòmíì dẹ̀ ń bẹ hundred thousand ló sì wà nípò tẹ́ẹ̀nì yẹn tó bá ní hundred lọ́wọ́ pé alhamdulillah a ti máa bẹ̀rẹ̀ a máa máa bá lọ náà tó bẹ́ẹ̀ lò ìtọ́wà lọ́wọ́ yìí náà tó ìyá alágbájá ẹ̀kọ́ ń tẹ́ bá máa rà rice ẹ̀rẹ̀ rẹ̀ wà ẹ̀rọ akitulẹ̀ máa tún ní mm-hmm. mm-hmm. tí a bá kọ́ tán pé ẹ̀tún ẹ̀tún torí bí mẹ́ẹ̀ni mẹ́ẹ̀ni dáhùn sékúsékú o ẹ̀sọ́ ní tẹ́lá ní tiẹ̀ kí n fún yín lówó kọ́ ní nínú èlò jàmá hundred thousand wàláì déédéé tiẹ̀ yẹ one million tẹlomi. ni o tún ṣe déédéé bá lọ́dọ̀ rẹ̀ one million naira ni o tún sọ pé ẹ̀múwì ẹ̀ máa kọ́ ló tó pé ẹ̀múwì ẹ̀ máa kọ́ mo mẹni tó súnmọ́ mi tó tí ó jẹ̀nà sí mi rárá tó yẹ pé dédé bí tiẹ̀ sì rí nìyẹn. tí ẹni yẹn ò wá rí wá mílíọ̀nù tọ́jọ́ fi kàárọ̀ yes àlìsọ́bà mm, náà àlìsọ́bà nítorí pé títóbi ọlọ́run. ẹ wá rí ó sì ení tere èjì tere àfiwá bá àwẹ̀ dógún ẹni tẹ́ni tó tí ò rí tẹ́ ń kọ́bọ̀ ẹni ọ̀ndẹ́dì tó tí ò rí tẹ́ ní ọ̀ndẹ́ kọ́bọ̀ ẹni jẹ́ tiẹ̀ one million ni one million kọ́bọ̀ a máa ti jọ gba àwẹ̀ di twenty. ẹ sọ pé alhamdulilayi mo lè ṣe ń wojú wa yìí mo ṣe ń wojú ẹ̀yin mùsùlùmí yìí wàláhì ń tẹ́ fẹ́lẹ́ fi ń sínú. alhamdulillah ojú yìí ojú tó gba àwẹ̀dẹ́ ogún tí ò tí ò fàró tí ò tí ò kúrukú yìí tí ò kónú yìí. ẹ ẹ ń dọ́gbọ́n sí àwẹ̀ pé bọ́yá ẹ̀ gbà á ẹ̀ ń gbà wẹ̀ ojú yìí dẹ̀tutù báyìí ní twenty rọ̀mùdà rọ̀mùdà twenty. Ah, ẹ sọ kọ́ lọ́n ṣe o. ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ò ṣe ọlọ́run. àmukọ àǹfọ̀lẹ̀ mu. àti mílíkì. ẹni bẹ́ẹ̀ jẹ láti rí láti jẹ. pẹ̀lú dòdò. ẹlòmíì ẹlòmíì ọbọ̀ọ̀ta ọbọ̀ọ̀ta rẹ̀ báyìí yóò máa nẹgọsẹ́ẹ̀tì ńtọ́ fẹ́ rà ó fẹ́ máa nẹgọsẹ́ẹ̀tì bọ́yọ̀ ọmọ rẹ̀ bọ́yọ̀ ọmọ sẹ́ rẹ̀ ló fẹ́ máa pèpè àwọn fẹ́ ra nǹkan báyìí bó o la fẹ́ símọ́ra wọn ìyìn fẹ́ rà wọ́n dẹ̀ gbèdé wọ́n tún gbé ètò tó ń dáa jùlọ wá láǹbọ̀mọ̀ sẹ́ pé àà dona kí ni ẹ gbé wáyé kí ni ẹ gbé wáyé gbé ah ta ló ni wọ́n lẹ́yìn náà ni ó ti dà ìwọ̀n ìwọ̀n owó tó fẹ́ máa wá àdárakún ní ìbàdàn náà kankan bẹ̀ mà. Allahu Akbar ọlọ́njà máa. tó bá rí bẹ́ẹ̀ yẹn ẹja fìyẹn náà bẹ̀ lọ́hùn sí i ẹja sọ fọlọ́hùn okùn mẹ́wàá àbí mẹ́sàn-án okù mẹ́sàn-án àbí mẹ́wàá kọlọmọani ṣe rọrùn. amina. ọba tó ṣe mẹ ogún rọrùn kọdàkùn mẹ́sàn-án àbí mẹ́wàá tó kù yìí kọlọmọani ṣe rọrùn. àmín. kọ́wájú ó dùn ju tàṣẹ yìí wá lọ. amina. wọ́n agbára ọlọ́run. àmín. wọ́n la pé àwa tarú ń bí àwa tata ń bí àdẹ̀wà tayọ̀ ju pé àwa gbọ́rọ̀ rẹ̀ àwa sọ̀rọ̀ rẹ̀ lọ ọlọ́run o E bá ní sọ́dí rọrùn. amina. ọwọ́ sọ́dí rọrùn nu èsọba olùsítẹ́gbì pé a máa pé ńgbà tí ẹ létí bá nígbà àwẹ̀ tán yìí àti ẹ̀kí náà ó ti rárá o ó tún ń bẹ lọ́dọ̀ rẹ jẹ́yìn àwẹ̀ ọmọ wa dùn fún wa lọ. amina. wọ́n lọ pé àwọn kan ń bẹ tó yẹ pé ìyìn tí wọn ò rí jẹ káwẹ̀ tó dé ní dáadáa ni wọ́n ń jẹnu àwẹ̀ mo mọ̀ tí wọ́n súnmọ́ mi pẹ́pẹ́ kí o ìyìn tí wọn ò rí jẹnu nínú àgbàdá rọ̀mọ̀dánù ti dè ramadan náà dẹ̀ dé wọ́n dẹ̀ ń jẹ́ ọmọ wọn ń jẹ dòdò ọmọ wọn ń jẹ ẹyin ọmọ wọn ń jẹ díẹ̀ wọn ń jẹ ráìsì eh. tòlótòló ààyè ìwọ ló ṣèyí ọlọ́run májè ó dúró mọ́. amina. n tó fi ṣe ń bẹ lọ́dọ̀ rẹ ọ̀yá ń bì kankan ẹjọ́ máa dá a fún alọ́bà òun. àmín. gbogbo ọ̀rọ̀ ló ti sí májèlé òdì mọ́. àmín. èyí tí ò sí bá ní là á. àmín. wọ́n á tóbi ọlọ́run wọ́n á fún fẹ́ àkọ́nù wọ́n á pé ìwọ ló ní á pé o sì máa ń dáhùn ẹlẹ́rìí wá pọ̀ máa ń dáhùn. Hmm. bá a ṣe wábi lẹ́nìí yìí àtẹ̀ntì máa ń wá àmọ́ lónìí ni ọ̀rá yìí wá atọ̀rọ̀tàn náà mọ́. àtẹ̀ntàjọ́ máa ń ṣe lọ́dọọdún ọdún yìí nìkan ni ò wá atọ̀rọ̀tàn náà mọ́. ọlọ́run bá ní gbàdúrà wọn. àmín. gbàtiwa. àmín. kí ẹjọ́ máa wá pàdé pé abẹ́wárí nǹkan tẹ̀sírí ọdún yìí mà dùn bàbá àsàndé ọmọ tí ń gun káà lẹ́yìn ọ̀kadà bàbá àjàmú ọmọ tí mọ kéwù ọmọ tí dàáfà ọmọ tí ń gun káà ẹni tí ò kọ́lé ọmọ tí ń kọ́lé ẹni tí ò nílẹ̀ ọmọ tí lálẹ́ fún ọmọ tí kọ́lé fún ọlọ́run jọ máa lọ wọ́n àtúbí wọ ọlọ́run wọ́n pé àní nǹkan mi lẹ́yìn rẹ kọ́dẹ́sì nǹkan mi lẹ́yìn rẹ ni àwa ká gọ̀ débi pé àní nǹkan mi lẹ́yìn ọlọ́run àìmá sọ pé kò sọ́ba mi lẹ́yìn ọlọ́run nítòmùgọ̀ hmm. mọ́sọ̀nsọ̀ òmùgọ̀ pé kò sí nǹkan mi àmú nǹkan mi mọ́ ọ́ná kò sí nǹkan mi ni kìí sọ bóyá nígbà tó wà á mú nǹkan mi mọ yẹn lọ́wọ́ àti bẹ́ẹ̀bẹ́ kò sí nǹkan mi ni gbogbo nǹkan mi ni máa disappoint ó nìkan ni disappoint ọlọ́run àbẹ̀ ọ́ wọlá pé kò sí nǹkan mìíràn lẹ́yìn rẹ wàá tó wa ọlọ́run. amiina wọlá kún fẹ́ àkún. amiina wọ́n ti dàrú. amiina ọ̀ràn tí ìṣe ti wá mọ̀dàbọ̀ àlọ́run. amiina mọ̀dàbọ̀ náà dáná. amiina wọlá tóbi ọlọ́run àtàwa àtàwọn aya wa àtàwọn ọmọ wa àtàwọn ọ̀gá wa àtàwọn àfa wa àtàwọn ọmọ kí wa òbí wa ọlọ́run ṣàánú wa. amiina orílẹ̀-èdè nàìjíríà ọlọ́mọdésọ́jú rọrùn. amiina amiina ń jẹ́ amiina ń sá mọ̀jìkárí ọlọ́run wọlé àtúbí ọlọ́run ó yẹ kó ti dógún ó dẹ̀ jẹ́ ó dógún hmm. pẹ̀lú wọn bá pẹ́pẹ́pẹ́ táwọn èèyàn ń ṣe àmọ́ ha kùránì wọ́n ha kùránì lọ́tún wọ́n ha lọ́sì bí bẹ́ẹ̀ kọ́ àbá ti rógun jàmọ́ ìbá ti di wàhálà ṣùgbọ́n ọlọ́run bá ní í ṣe ní tùrọ̀tùrọ̀ ẹnu pé láti yín kàn wọ́n ìlùbọ̀nà kàn ọba àlekẹ́ ọlọ́run jẹ́ ó má jẹ́ ó dógún padà wọlé àtúbí ọlọ́run yóò di pẹ̀sẹ̀ mẹ́wàá tó kù yìí já fi pẹ̀sẹ̀ gbà á mẹ́wàá tó kù yìí já fi ìrọ̀rùn gbà á kọ́lá àánú ọlọ́run tó bá di pọ́ tán náà tán má jẹ́ kí dáadáa ó tán máa wà lọ́wọ́. amina. wọ́n lànà ọlọ́run wọ́n látúbí rẹ̀. ولا بسم الله الرحمن الرحيم آمين اللهم صل على محمد وعلى آل محمد آمين وعلى إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بسم الله آمين الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم آمين أنعمت عليهم غير آمين بسم الله الرحمن الرحيم آمين صل عليهم رب العالمين ونعمنا بالله وملائكته وأكبر آمين لا نفرق بين عهد من رسول الله آمين آمين وبارك ولا آمين ولا تغفرنا به آمين وارحمنا أنت مولانا آمين سبحانك اللهم بحمدي أشهد أن لا إله إلا أنت أستغفرك سبحانك الكريم صلى الله عليه وسلم